والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إلى أن القرآن والسنة نبين آسيا لا يفنعوا نكوى أبو تسجيرنا لوري المسلمين كن نفع النبي ومحمد صلى الله عليه وآله وسلم ó sì máa ṣe àgbéga rẹ̀ àti bó ti ṣe jẹ́ ìwọ̀ wípé ká gbé tayọ ẹnu àlá rẹ̀ àti bó ti ṣe jẹ́ ìwọ̀ pé kéèyàn máa ròyìn rẹ̀ lárúfọ̀ nítorí wípé nínú òfin ọlọ́run wa ọ̀ràn èèyàn mà ló jẹ́ lórí èèyàn látètè kọ́kọ́ ṣe pé kéèyàn nífẹ̀ẹ́ ọlọ́run ọba tó ga tó gbọngbọ́n àti ká nífẹ̀ẹ́ ọlọ́run tó ó ń bẹ nínú ìtọ́ga nínú àwọn oríṣiríṣi ìjọsìn ilé tẹ́sán islam tó fi kọ́ wa ọlọ́run ọba ní ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله أما الدنيا وين أو أن تسيكي وما في عنك من سيكبر فلون wọ́n mọ̀ wá nífẹ̀ẹ́ sí wọn irú ìfẹ́ eléyìí tó yẹ kí wọ́n ní sọ́lọ̀ irú ìfẹ́ tí wọ́n ní sọ́lọ̀ ńgá ni wọ́n máa ní sáwọn nǹkan míì òfin ṣẹ̀rí àfiyé wa pẹ́nikẹ́ni tó bá fi lè fẹ́ràn kankan dọ́gba pẹ̀lú bó ti ṣe nífẹ̀ẹ́ ọlọ́ọ̀ onítàn ṣe kèfèrí sọ́lọ̀ ọlọ́run mọ́ yàrá ní kèfèrí a gbọ́dọ̀ fẹ́ràn kankan gẹ́gẹ́ bá ti ṣe fẹ́ràn ọlọ́ọ̀ ọlọ́run á tún tẹ̀síwájú nínú ara yìí wọn walladhina amanu ashaddu hubban lillah àti káwọn olùgbàgbọ́ òdodo àwọn máa nífẹ̀ẹ́ ọlọ́run ọba ní ìfẹ́ tó lágbára jù fẹ́ tí wọ́n lè ní sí gbogbo nǹkan míì lọ. òrì tí wọ́n bá jẹ́ olùgbàgbọ́ òdodo jẹ́ pé ọ̀ràn yẹn ló jẹ́ pé ká fẹ́ràn ọlọ́run ọba tayọ gbogbo nǹkan míì. kí ló dé tá a ti gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ọba ju gbogbo nǹkan míì lọ. ìjọba pé ọ̀nà olúwa ẹlẹ́dàá wà ọba tó ṣe pé òun náà ló ṣe àjùlọ rẹ̀ lé wa lórí pẹ̀lú ọlọ́kan ọ̀jọ̀kan àwọn àdẹ́ra eléyìí tó ṣe é fojú rí àti èyí tó pamọ́ lẹ́yìn ìgbà tá a bá ti wá nífẹ̀ẹ́ ọlọ́run ọba wa tá yọ gbogbo bá a ti ṣe lé nífẹ̀ẹ́ gbogbo nǹkan míì lọ́wọ́ kan ìfẹ́ tá a ní sànàbí wa sallallahu alayhi wa alihi wa sallam tó jẹ́ kó yí ọ ìfẹ́ tá a ní sọ́lọ̀ ẹ gbọ́dọ̀ tayọ ìfẹ́ tá a ní ti gbogbo nǹkan ìpele kejì inú ìfẹ́ tá a ní sànàbí sallallahu alayhi wa sallam ló wọ́n ti wá wá kí ló dé tó fi jẹ́ pé lẹ́yìn ìfẹ́ tá sọ́lọ̀ tó gbọ́dọ̀ jẹ́ ìfẹ́ tó ga ju gbogbo ìfẹ́ tá sí nǹkan míì lọ tó wá jẹ́ pé ìfẹ́ tá sànàbí sallallahu alayhi wa ọ̀ràn sí wa ọ̀ràn sí mi àti ìwọ ọ̀ràn sí funfun ọ̀ràn sí dúdú ọ̀ràn gbogbo àgbà ńlá ayé yàtọ̀ sí ti àwọn ìránṣẹ́ yòókù tó ti síwájú ẹ̀ oníkálukú wọn nítorí ọlọ́mọ ẹran wọn sáwọn èèyàn wọn àmọ́ ànábì kan ṣoṣo tó lọ́wọ́ bá gbogbo àgbà ńlá yìí wípé kí tolórí tẹlẹ́mù wọn máa tẹ̀lé tiẹ̀ kí funfun àti dúdú kí wọ́n kí ara ibùlà àti ibùwọ̀ oòrùn ní gbogbo àgbáńlá ayé gúúsù àti àríwá kí wọ́n máa tẹ̀lé tiẹ̀ kí wọ́n lè bá a sóríire òun náà lànàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. òun náà sì ní ìrántí ọlọ́run tó pèpè lọ́sọ̀dọ̀ ọlọ́run ó ní ìrántí ọlọ́run tó mú wa mọ ọlọ́run ó ní ìrántí ọlọ́run tó jíṣẹ́ òfin ọlọ́run ọba fún wa òun náà ní ìrántí ọlọ́run tó sàlàyé àwọn àdájọ́ ọlọ́run fún wa lọ́lọ́kan àjọkan gbogbo rí tí wọ́n ń bẹ pẹ̀lú àwọn olùgbàgbọ́ òdodo láyé ń bí gbogbo rí tí ń bẹ pẹ̀lú àwọn olùgbàgbọ́ òdodo láyé ń bí àti orí táwọn olùgbàgbọ́ òdodo rí tó bá di lọ́la gbẹ̀ndà ìyáàmà níṣẹ́ ni ọ̀tẹ̀lẹ̀ sí wọn látàrí títẹ̀lé tí wọ́n tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam àti pé kàkà gan-an yíyọ ẹnìkan kan ò sí tí ó rà àlùjẹ́ náà wọ̀ tọ́ba di lọ́la àgbẹ̀ǹdà àyà àyàfi ẹni tọ́ba tẹ̀lé tiẹ̀ àyàfi ẹni tọ́ba tẹ̀lé àṣẹ rẹ̀ nínú hadith anabi muhammad sallallahu alayhi wa sallam wọn ìtẹ̀lẹ́ tẹ̀ mọ̀ nkún nàfi wajada bihinna halawata al-iman àwọn nǹkan mẹ́ta kan bẹ́ẹ̀ o tó ṣe pé tí bá ń bẹ pẹ̀lú èèyàn èèyàn tara rẹ̀ rí adùn ìgbàgbọ́ dodo. nǹkan alákọ̀ọ́kọ́ an yakuna Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma kọjá pé Allah àti ìránṣẹ́ rẹ̀ anabi sallallahu alayhi wa sallam iná ènìyàn nífẹ̀ẹ́ sí ju nǹkan míì ìdáyàtọ̀ sí ọlọ́run lọ ju nǹkan míì ìdáyàtọ̀ sí ànábì lọ ó rí i pé nínú àdìsí yẹn kọjá pé ọlọ́run àti ànábì sallallahu alayhi wa sallam èèyàn nífẹ̀ẹ́ sí ju nǹkan míì ìdáyàtọ̀ sí ọlọ́run àti ànábì lọ ọlọ́run lọ kọ́kọ́ síwájú ìfẹ́ tó ní sọ́lọ̀ gbọ́dọ̀ ga ju gbogbo òfẹ́ pátápátá tó lè ní sí nǹkan míì lọ. lẹ́yìn náà lọ́wọ́ kan ìfẹ́ sáà ní sàmì ìṣòlò bá àrùn ìṣòlò. wà á yọ ṣùgbọ́n ìmọ̀ọ́ lọ́wọ́ ṣùgbọ́n ìlà dídẹ́ àti pé èèyàn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ èèyàn kankan tí èèyàn jẹ́ pé èèyàn nífẹ̀ẹ́ èèyàn kan àyàfi nítorí tọ́lọ̀ èsì nítorí àǹfààní èsì nítorí nǹkan kan ìlòsè nífẹ̀ẹ́ rẹ̀ bí ìbá ṣe ń torí tọ́lọ̀. وأن يكره أن يعود في الكفر بعد أن قذف الله بعد أن أنقذه الله منه كما يكره أن يقذف في النار. kí ẹ̀ tó máa kórìíra àti bí kèfèrí lẹ́yìn ìgbà tó náà ti là á nínú ṣíṣe kèfèrí lọ́jọ́ bí èèyàn ti ṣe ń nínú tí máa ràn ni lọ́wọ́ tí èèyàn máa fi jẹ́ ni ọlọ́ nínú tí máa ràn ni lọ́wọ́ tí èèyàn máa fi ṣoríire ní ìhà ayé àti lọ́la al-qiyamah ayyakuna Allahu wa rasuluhu ahabba ila al-insani mimma siwahuma olóòní kó jẹ́ kí ọlọ́run àti ìránṣẹ́ rẹ̀ anabi muhammed sallallahu alayhi wa nífẹ̀ẹ́ sí ju gbogbo nǹkan mìíràn yàtọ̀ sí wọn lọ torí ẹ̀ ìfẹ́ tá a ní dáná bí sọlọ́lá àdìsọ́lẹ̀ yóò máa tẹ̀lé ìfẹ́ tá a ní sọ́nà ọba ọba tó ga ni. àti pé báyìí ló ti ṣe fẹ́ sọ pé o nífẹ̀ẹ́ sọ́lọ̀ tó ọba ti nífẹ̀ẹ́ sáà bí sọlọ́lá àdìsọ́lẹ̀ kò lè tètè nítorí pé o ò lè má bó o ti ṣe lè sin náà yìí eléyìí jẹ́ máa jẹ́ olùtọ́ka sípò onífẹ̀ẹ́ rẹ̀ láì jẹ́ pọ̀ tẹ̀lé tá a nábì ọlọ́ni qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkum Allah wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim sọ fún ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó bá ti ké bẹ́ẹ̀ ṣe ń fọnú bẹ́ẹ̀ ṣe ń fọnú jánu sọ wípé ẹnífẹ̀ẹ́ ọlọ́run ọba lè bá rí mi àmì ní tí ó jẹ́ àmọ̀ pé lódodo ẹnífẹ̀ẹ́ ọlọ́run náà ẹ tẹ̀lé tà anabi sallallahu alayhi wa sallam tó bá ti tẹ̀lé tiẹ̀ ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ yín eléyìí túmọ̀ sí wípé kò sí bẹ́ẹ̀ nìkan ti ṣe fẹ́ sọ ipò nífẹ̀ẹ́ ọlọ́ọ̀ tó yà á jẹ pé kò nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam tí ìfẹ́ tí ó mọ tí ń sọ pé ní sọ́lọ̀ tó yà á jẹ sí òdodo torí ẹ̀ eléyìí tí ń bẹ lókè gbogbo ẹ̀ ọ̀nà ìfẹ́ tá ní sọ́lọ̀ ìpele kejì ọ̀nà ìfẹ́ tá ní sànàbì Muhammad sallallahu alaihi wasallam torí ẹ̀ á rí i pé nínú àwọn hadith míì anabi sallallahu alaihi wasallam fi léyìí tó hàn wá gbangba pé ìfẹ́ tó ní sí Ọlọ́run ìfẹ́ tó ní sí anabi sallallahu alaihi wasallam ọgbọ́dọ̀ lékè gbogbo ìfẹ́ tó ní sí nǹkan mi àti pé ìfẹ́ tó ní sí anabi sallallahu alaihi wasallam ọgbọ́dọ̀ síwájú ìfẹ́ tó ní sí gbogbo nǹkan yàtọ̀ sí ìfẹ́ tó ní sọ́lọ̀ tí ó hadith eléyìí tí Imam Bukhari àti Muslim tí wọ́n gbé jáde anabi ni la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min waladihi wa walidihi wa nasi ajma'in muttafaqun alayhi ẹnìkan nínú yín kò ní jẹ́ni tó gbàgbọ́ rárá rárá rárá o ìtumọ̀ rẹ̀ ni ẹgbẹ́sẹ̀ pé ẹnìkan nínú yín kò ní jẹ́ni tó gbàgbọ́ nígbàgbọ́ tó pé rárá ẹnìkan nínú yín kò ní jẹ́ni tó gbàgbọ́ rárá rárá títí tó fi jẹ́ pé èmi ló nífẹ̀ẹ́ sí ju ọmọ rẹ̀ lọ èmi ló sì nífẹ̀ẹ́ sí ju àwọn òbí rẹ lọ èmi ló sì nífẹ̀ẹ́ sí ju gbogbo èèyàn lápapọ̀ lọ. ìdá ìlú wọn náà rí sọ fẹ́ràn anábì sallallahu alaihi wasallam jọ màá rẹ lọ sọ fẹ́ràn anábì sallallahu alaihi wasallam jọ àwọn òbí rẹ lọ sọ fẹ́ràn anábì sallallahu alaihi wasallam ju gbogbo èèyàn yòókù lọ. ìdájọ́ pé bẹ́ẹ̀ lọ bá rí lódodo adépọ̀ gbàgbọ́ nìyẹn àmọ́ tó bá yẹ pé ààbọ̀ ààbọ̀ nígbàgbọ́ ni ìfẹ́ tó ní sànàbì sallallahu alaihi wasallam yóò ṣe ìfẹ́ tó pé ìfẹ́ ojú ayé lásán ni èyí ṣe ìfẹ́ tó ṣe wípé ó ju gbogbo ìfẹ́ tó ní sáwọn èèyàn yòókù lọ kò síbo ti ṣe fẹ́ jẹ́ ni tó ti gbọ́ lọ́wọ́ bá gbọ́. kódà ó tún wá nínú hadith nǹkan tọ́ka sí ìta ń sọ yìí pé àníṣe ọgbọ́dọ̀ tó jẹ́ pọ̀ fẹ́ràn Ànábì sallallahu alaihi wasallam ju ìfẹ́ tó níṣẹ̀mí ara rẹ lọ ọgbọ́dọ̀ tó fẹ́ràn Ànábì ju ara rẹ lọ. ó wá nínú hadith ẹni Umar ibn al-Khattab radiyallahu anhu onírà anábì sallallahu alayhi wa sallam la anta ahabbu ilayya min kulli shay'in illa min nafsi ìwọ ìlànà tó ṣe é pé mo nífẹ̀ẹ́ sí jù mo nífẹ̀ẹ́ sí ju gbogbo nǹkan lọ tó bá yẹ ní orí ara mi tí mo fẹ́ràn jù ọ lọ. Ànábì sallallahu alaihi wasallam wa dalẹ̀ ọ̀nà walladhi nafsi biyadihi mo fi ọlọ́run ọba tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra hatta akuna ahabba ilayka min nafsik ọmọ ní jẹ́ni tó gbọ́ lọ́wọ́ wa gbọ́ títí tó fi jẹ́ ipò tún fẹ́ràn mi lórí ara rẹ̀ gan lọ ìgbà náà ló tó jẹ́ni tó gbọ́ lọ́wọ́ gbọ́ lẹ́yìn tó máa ti pé ọ̀rọ̀ kọjá bó ti ṣe mú o gbọ́dọ̀ níbi ànábì sallallahu alaihi wasallam gbájú ara rẹ̀ lọ. Umar wa dáhùn nígbà tó ti rí pé tọ́ a lè jẹ́ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ṣáájú ká tó fẹ́ràn ànábì gbájú orí ara wa lọ. Umar kò foríire rẹ̀ dọ́là ẹ̀ka náà ni Umar dáhùn wọ́n ní fa innaka al-an ahabbu ilayya min nafsi nígbà yìí o kò tí wàá dẹni tí mo nífẹ̀ẹ́ sí ju ẹ̀mí ara mi lọ. faqal anabi wa dá lọ́wọ́ ní al-an ya Umar ní ìsìn lọ dẹni tó gbọ́ lọ́ngbọ́ ìwà Umar. nínú eléyìí ẹ rí i pé àti ọ̀rọ̀ ìyàn gidi ẹni ká ní ìfẹ́ tá nàbì sallallahu alaihi wasallam àti pé ìfẹ́ tá ní sí ẹ bẹ̀rẹ̀ síwájú ìfẹ́ tá ní sí gbogbo nǹkan mi yàtọ̀ sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa torí pé ìfẹ́ tá ní sọ́lọ̀ alẹ́ òní síwájú ìfẹ́ tá ní ká nàbì sallallahu alaihi wasallam ńlá tẹ̀lé nítorí pé ìfẹ́ tá ní ká nàbì sallallahu alaihi ńlá nítorí tọ́lọ́ ni a nífẹ̀ẹ́ rẹ̀ nítorí tọ́lọ́ torí ẹ̀ ìfẹ́ tá a sì ní sànàbì sallallahu alaihi wasallam yóò máa lékún bí àlékún bá ti ṣe ń bá ìfẹ́ tá a ní sọ́nà nínú ọkàn olùgbàgbọ́ òdodo bí ìfẹ́ tó olùgbàgbọ́ òdodo ní sọ́nà tó bá ti lè lọ́ọ́ dínkù tó ní ayẹ ẹ rí i pé ìfẹ́ tó ní sànàbì sallallahu alaihi wasallam náà dínkù yóò ní ayẹ torí ẹ ẹnikẹ́ni tó bá wá nífẹ̀ẹ́ ọlọ́run ọba wa yóò máa fẹ́ràn gbogbo nǹkan tó lọ́wọ́ bá bá fẹ́ràn yóò máa fẹ́ràn gbogbo nǹkan tó lọ́wọ́ bá ní ká fẹ́ràn. ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí ọlọ́ọ̀nì tọ́lọ̀ wọn bá ti ká nífẹ̀ẹ́ rẹ̀ láàrẹ̀ sí a sì gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ àmì àlè jólùgbàgbọ́ òdodo ṣáájú ká tó fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam ju orí ara wa gan lọ. tí ẹ bá wá nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam olóyè gbọ́dọ̀ jẹ́ ni tí wọ́n máa ṣàgbéga rẹ̀ tí wọ́n máa ṣàpọ́nlé rẹ̀ olóyè nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀kásí olóyè nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀ṣàpọ́nlé rẹ̀ báwo wá ló ṣe nífẹ̀ẹ́ rẹ̀ sallallahu alaihi wa sallam ẹni tí bá sì nífẹ̀ẹ́ anábì sallallahu alaihi wa sallam yóò máa tẹ̀lé tà anábì sallallahu alaihi wa sallam báwo ló ti ṣe nífẹ̀ẹ́ anábì sallallahu alaihi wa sallam nígbà táwọn máa ìlànà rẹ̀ táwọn máa tẹ̀lé àṣẹ ẹ má jìnnà sí ní tóní kánẹ́sì ọkàn fọ́ọ̀nù jánu sọ pé onífẹ́ ànábì ni ọlọ́ọ̀ mẹ́jẹ kí náà sì fẹ́ ojú ayé kí náà sì fẹ́ èké kí náà sì ìfẹ́ ẹ̀tẹ́jẹ́ ìfẹ́ òdodo lélẹ́yìí ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam tí èsì tẹ̀lé lánàá rẹ̀ tọ́tàpá yapa ti súnà rẹ̀ kò sí ẹni tó lè fi sọ ipò nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam sẹ́nu yẹn ò ní jẹ́ pé rùn lọ́dọ̀ àwọn ẹrú ọlọ́ọ̀ nítorí pé ẹni tó bá nífẹ̀ẹ́ èèyàn káti ẹ̀ mọ́sọ̀pá ànábì tí yìnyín bá ti tẹ̀ látẹ̀rẹ̀ tí yìnyín bá ti gbọ́rọ̀ sí lẹ́nu ní ti gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n sọ fún ọ ní pé ìfẹ́ ọ̀rọ̀ ló ní sí i báwo wá ni ahmed sallallahu alaihi wasallam ó ti pé ká nífẹ̀ẹ́ sí ẹ̀sìn ni lóṣèlú ajọ́ pé ká tẹ̀lé tiẹ̀ kò sí lára àfẹ́ ní sí i ìwọ ló sì kọ́kọ́ máa náwó wọ́n máa ń pè ta ló nífẹ̀ẹ́ ànábì ó pò nífẹ̀ẹ́ rẹ̀ sórí ẹ̀tànjẹ́ ńlọ wá rò pé wọ́n pè nífẹ̀ẹ́ tá a ní sànàbì sallallahu alaihi wasallam ìtumọ̀ pé nífẹ̀ẹ́ rẹ̀ gbá ju gbogbo nǹkan lọ òun náà ní wípé ní gbogbo nǹkan bá fẹ́ kọ́ tako tiẹ̀ ò ní tako tiẹ̀ tiẹ̀ lọ́tẹ̀lì kójú yí ọ nítorí pé lómi nǹkan ò bọ̀ lágbẹ́yé yóò lérò pé ah, ìfẹ́ rọ́tẹ́ fún àwà lọ́kùnrin tó bá pa ànábì tó tún máa tẹ ara sábà kọ ànábì tó ti máa ti gbára mú ó rò pé njẹ́ ń pè nífẹ̀ẹ́ ní sànàbì sallallahu alaihi wasallam ó jẹ́ pé ọ̀ ń tẹ̀ láti rẹ̀ yóò sì jẹ́ pé tí wọ́n gbé èèyàn pátá tí wọ́n bá pè ọ lọ sí ibi yapa títà ànábì sallallahu alaihi wasallam ò ní yapa sí o tí ẹ lọ tẹ̀lé eléyìí ní túmọ̀ sí pé ọ fẹ́ràn rẹ̀ ju gbogbo nǹkan míì lọ àmọ́tẹ̀ láti lè ṣe báwọn ẹ̀tàjẹ́ lórí nínú kú mo nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam màá máa gbé ọ̀rọ̀ rẹ̀ síwájú gbogbo ọ̀rọ̀ ẹlòmíì táwọn ti sallallahu alaihi wasallam bá sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ òun náà gba kágbọ́ kágbọ́ yé kápítẹ̀lé kápítẹ̀ wà bò ọ̀rọ̀ nìkan míì kò gbọdọ̀ síwájú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n ti pera rẹ̀ mùsùlùmí tọ́wọ́ ẹnìkan ọ wá sọ pé anabi mà sọ báyìí báyìí báyìí báyìí léyìí tó ti fẹ́ tako ntẹ́yìn sọyìn wọ́n wá sọ pé wọ́n dákun wọ́n dákun ọmọ mọ́rọ̀ anabi wa ń bí o kò sọ̀rọ̀ anabi wa ń sọ ń bí o ẹ̀gbọ́rọ̀ o sì lè nífẹ̀ẹ́ sí anabi sọ̀rọ̀ lọ́wọ́ àbísọ́lẹ̀ níbo alẹ́ fi máa sọ̀rọ̀ anabi tẹ́ ẹ̀ gbọ́dọ̀ sọ níbo mi ẹ anabi tẹ́lẹ̀ ń rán díndín tẹ́ ọmọ wò kọ́sì kọjá ni tó ṣe é pé ọmọ fìgbésẹ̀ rẹ̀ kọ́ ọ máa fi ìwà rẹ̀ kọ́wọ́ ọ máa fi ìfẹ̀sìn rẹ̀ kọ́sìnfẹ̀ ọ máa fi ìgbésí ayé rẹ̀ pàtìlò ìgbésí ayé tó dáa wọ́n sọ pé kọ́nà ìlẹ̀ gbọ́rọ̀ rẹ̀ wá báyìí níbi èyí tẹ̀ ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí o torí pọ́rọ̀ ànábì kọ́lẹ̀ yìí ń sọ níbo la ti lè sọ̀rọ̀ rẹ̀ níbo la ti lè sọ̀rọ̀ rẹ̀ níbo la ti lè gbọ̀rọ̀ rẹ̀ wọlé níbo la ti lè gbá wọlé tọkàn jẹ́ ògèdè agbárí rọ́ lásán tọ́ ń tara rẹ jẹ́ tó lérò wípé o lè rí ọlọ́run ọba tẹ̀jẹ́ tí ànábi bá sọ̀rọ̀ anybody kò tún lọ́rọ̀ mọ́ o pẹ̀lú ànábi sallallahu alaihi wasallam ìtumọ̀ tá a nífẹ̀ẹ́ rẹ̀ nù kánàbi sallallahu alaihi wasallam tó bá pàṣẹ anybody kò tún láṣẹ mọ́ pẹ̀lú àṣẹ ànábi sallallahu alaihi wasallam torí rẹ̀ al-allama ibn al-qayyim rahimahullah ó ní wa kullu mahabbatin. وتعظيم للبشر فإنما تجوز تبعا لمحبة الله وتعظيمه أولي بوبو إفتاني بوبو أبيك تالي سفامينا إنسي نجن تتو في أبا جنسين تلي إفتاني سلو أتي أطمالي تانسي سلو فمحبة رسول الله صلى الله عليه وسلم وتعظيمه gẹ́gẹ́ bí ìfẹ́ tá a ní ká ní sí ànábì sallallahu alaihi wasallam àti àgbéga tá a ní ká ṣe fánábì sallallahu alaihi wasallam òhun fa innaha min tamami mahabbati mursilihi wa ta'zimi ara pípé pé a nífẹ̀ẹ́ sí ọlọ́run tó ara ni ìfẹ́ tá a ní sí ànábì sallallahu alaihi ọ̀ ń tọ́ka sí pé ìfẹ́ tá a ní sọ́lọ́run ara ìfẹ́ tó pé ni bákan náà àpọ́nlé àti àgbéga tá à ń ṣe tọ́lọ̀ ń tọ́ra àpọ́nlé àti àgbéga tó pé mi ó túmọ̀ sí pé nítorí tọ́lọ́n náà láti fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam torí tọ́lọ́n iná láti máa ṣàgbéga ànábì wa Muhammad sallallahu alaihi wasallam fa inna ummatahu yuhibbunahu li mahabbati Allahi lahu torí àwọn àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam tí ìwà àtẹ̀mítọ́ kan nínú wa kọ́lọ́ mọ́ yẹ wá bẹ́ẹ̀ ànífẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam nítorí kíni náà rí nítorí pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ rẹ̀ wa yu'azzimunahu wa yujillunahu bi ijlali Allahi lahu àwọn mùsùlùmí wọ́n ń ṣe àpọ́nlé ànábì sallallahu alaihi wasallam wọ́n sì ń ṣe àgbéga rẹ̀ nítorí gbígbéga tọ́lọ́run ọba gbéga fẹ̀híyà mahabbatun min mujibati mahabbatillah ajẹ́ pé ìfẹ́ tá a ní sallallahu alaihi wasallam ọjọ́ ìfẹ́ kan tọ́ ẹnití nínífẹ̀ẹ́ sọ́lọ́run ọba tó ṣe ní kíláàsì lórí èèyàn nítorí pé sẹ́wọ̀n bá nífẹ̀ẹ́ ọlọ́run tó láàsì ni ọgbọ́dọ̀ nífẹ̀ẹ́ anábì sallallahu alaihi wa sallam eléyìí ó ń túmọ̀ sí wípé anábì sallallahu alaihi wa sallam ọlọ́run ọba ló fún ní àpálẹ́ ọlọ́run ọba lọ́dà aṣọ yìí lọ́dà àbò torí ẹ̀ kò sí ẹnìkan nínú àwọn èèyàn tó yẹ pé ọlọ́run ọba wa tó ṣe lẹ́nu táwọn èèyàn tí wọ́n ń fẹ́ràn tó bí àwọn èèyàn ti fẹ́ fẹ́ràn ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam kọ́ ọ lọ gba analysis yẹn kó o sì ṣe research rẹ kọ́pọ̀ kò sí ẹnìkan nínú àwọn ẹ̀dá ọlọ́run tó lọ́n dá tó lọ́ wọn bá ní káwọn èèyàn máa nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí àwọn àlùmọ́ ànábì sallallahu alaihi wa bá ti ṣe nífẹ̀ẹ́ rẹ̀ kódà kò sí ẹnìkan nínú àwọn èèyàn tó lọ́ wọn bá dá pé káwọn èèyàn pọ́nlé tó fi kí àwọn èèyàn máa pọ́nlé sí àwọn èèyàn lọ́kàn bíi bó ṣe fi àtẹlé anabi sallallahu alaihi wasallam sọkà àwọn sàhábà rẹ̀ àwọn sàhábà wọn jẹ́ ẹni tó ṣe pé wọ́n kọ́ anabi sallallahu alaihi wasallam wọ́n palẹ̀ tó anabi sallallahu alaihi wasallam. Amr ibn al-As ọ̀ ń sọ lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ti ràn lọ́wọ́ tó ti di mùsùlùmí ilé ìjọka nínú àwọn sàhábà ó ń sọ báyìí pé innahu والثاني كده مقولي كان نبي محمد صلى الله عليه وسلم فلما أسلمت شوف لا هو مين مين تم مقعد أتباع إسلام كان لم يكن شخص أحب إلي منه والثاني كملايين ثم نفى كان نبي محمد صلى الله عليه وآله وسلم ولا أجل في عينه منه قد كثاني كتتبع يجي عمرو بن العاص من يعين بما تتبع النبي محمد صلى الله عليه وآله وسلم قال ولو سئلت àṣìjàbò ó ní kódà gan tó bá sẹ́ni kó bá tọrọ lọ́dọ̀ mi tó ròyìn anábì muhammed sallallahu alayhi wa sallam ròyìn rẹ̀ fún wa lánà apá ọ̀dà ti rọrùn fún mi láti ṣe bẹ́ẹ̀ lè ẹn ní lẹ́n ẹkùn ẹ̀mìlẹ̀ wà áyì ni mílíọ̀ ejìlá ẹ̀lẹ́lẹ́ nítorí kò síjọ́ kan tí mo wọ anábì láwò lórí nítorí àpọ́nlé tí mo ń ṣe fún ẹni dáwò láwò yó bẹ́ẹ̀ ti fẹ́ ròyìn gbèsè ìjò làwa tó ròyìn báwo lójú ẹ rí báwo ni kìíní subhanallah torí ẹ ẹrù ọmọ mọ̀sọ̀rọ̀ wọn sọ fáwọn ọkùnrin yìí oníyà ọ̀hún ẹ̀yìn ìyá mi wàlúwàdì lọ́kọ̀dé wọ́n fẹ́ tu ilà kíkìrà wọ́n kẹ́ sọ̀rọ̀ torí pé ọ̀rù ọmọ mọ̀sọ̀rọ̀ yìí wọ́n bẹ nínú àwọn táwọn ọkùnrin ṣọ̀nà ní ọjọ́ tó fẹ́ sọ àsọyípọ̀ Hudaybiyah wípé kó sojú àwọn pásọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ọkùnrin yìí wá tàkìyèsí bí àwọn sọ̀hádà ti ṣe ń ṣe àpọ́nlé ànábì sallallahu alaihi wasallam ìgbà tó wá dọ́dọ̀ wọn ti ń jábọ̀ fún wa irú tó ń rí tó ń fojú gání pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam àtàwọn èèyàn rẹ̀ ó ní wàláhì ẹ̀yìn èèyàn ni wọ́n fọlọ́n búra o laqad wafadtu ila Kisra wa Qaisar mo mà ti lọ sí ọ̀dọ̀ ọba àwọn rómáwá mo sì lọ sọ́dọ̀ àwọn ọba farisawa rome àti faris ìyẹn ni pé rome Roman Empire àti àwọn Persian Empire láyé ìgbà yẹn àwọn náà lálágbára ayé ìgbà yẹn ó ní mo ti lọ sọ́dọ̀ ọba àwọn ìran méjèèjì tó tóbi jù láyé yìí mo ti lọ síbẹ̀ rí wàlúmọ́lù mo ti lọ sọ́dọ̀ àwọn ọba míì náà rí sàmárà ìtumọ̀lẹ́kẹ́ni àdèmọ́hó asxaabuhu máyọ̀ àdèmọ́ asxaabu muhammadin muhammadan sallallahu alayhi wa alihi wa sallam èrí ọba kárí táwọn èèyàn rẹ̀ ń palẹ̀ táwọn èèyàn rẹ̀ ń yẹ bí àwọn sàhábà muhammad صلى الله عليه وآله وسلم بات سن فالك بات سن ياسين والله ما يحدون النظر إليه تعظيما له ويتجوى النبي صلى الله عليه وسلم صبا على راجوه يتجوى فالك ياسين وما تنخم وما تنخم نخامة إلا وقعت في كف رجل منهم أنا في الكتاب أبي كتاب لقاب جابه لا نوري أنا في كتاب قوة مكتمة بسيط من الصحابة فيدلق بها وجهه وصدره يوفي الجدي يوفي الجاي كوجي يا جدي كلابات ما تتيفا germs àti dọ̀tí ní kẹlẹ̀bẹ̀ tiẹ̀ ṣùgbọ́n nàbí sallallahu alaihi wasallam ó ti dájú pé kẹlẹ̀bẹ̀ àti ẹni tẹ̀ tó bá jáde lára tẹ̀ nǹkan alálùbáríkà ni. wọ́n yíra tọwọ́ gbà káàdù yaqtatiluna ala wudu. kánàbí sallallahu alaihi wasallam bá ti sàlùwàlá àwọn sàhábà afẹ́ eléyìí ti ń pọn látara anabi sallallahu alayhi wa sallam alimam al-bukhari àti muslim ló gbé ẹgbàá yìí jáde ẹẹrí nǹkan bẹ anabi tiwa nìyẹn sallallahu alayhi wa sallam ẹni Ọlọ́run fẹẹ sọra tí gbogbo àgbà ńlá yìí kálíbà àgbọ kálíbà àgbà kálíbà àsórí rẹ wáyé o nígbà tó ń gba gbọrọ yìí ó lè gbọ́ ní kọrí nkọdí ó lè rògbò ẹhán ebi náà nù. àwọn ẹni tó jẹ́ sàhábí Amr ibn al-As ó lóyìn bó ń sọ ń pààlà bìlẹ̀ ẹni tó sì ti jẹ́ pé káfíìrì nígbà yẹn Urwa ibn Mas'ud táwọn Quraysh rán wá kó wá sojú àwọn nígbà Nabi sallallahu alaihi wasallam òun náà lóyìn báwọn sàhábà ti sẹ́ ń palẹ̀ sẹ́ ń wà táwọn náà ti àwọn ṣẹ̀rí àṣọ yìí pé gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé ó gbé ànábì tayọ ayé rẹ̀ àti gbọ́dọ̀ máa ròyìn rẹ̀ láròfọ̀ nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ṣe lé ìwà nínú alukur'an láti máa ròyìn àbí láti máa gbé ẹnìkan tayọ ayé rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ń ṣe ìbáwí fún wa nínú alukur'an ó ní láti ọ̀gbọ̀dọ̀ fìdí nìkan ẹ má tó ṣe pé yóò máa tayọ náà yóò máa kọjá ibi àní ẹ̀dúró sí nídìí ẹ̀sìn yìí torí ẹ̀ kọ̀tọ́ ọ̀ gẹ́gẹ́ bí àlàyé ti ṣe wá kọ̀tọ́ rárá bí ti wùlé ó kéré mọ́ kọjá ipá àná wá gbé ànábì wa á máa gbé tayọ ọmọ àlá rẹ̀ á máa pè ní ntọ́lọ́wọ́ bò pé á máa ròyìn rẹ̀ pẹ̀lú ntọ́lọ́wọ́ bò fi ròyìn rẹ̀ ló kọ́ pa nífẹ̀ẹ́ sí torí pé tọ́ba nífẹ̀ẹ́ sí ò ní tayọ ọmọ àlá tọ́ba nífẹ̀ẹ́ sí ò ní gbé tayọ ibi tọ́lọ́wọ́ bá gbé sí nítorí pé tọ́ba ti gbé tayọ ibi tọ́lọ́wọ́ bá gbé sí tọ́ba ti gbé tayọ ọmọ àlá kò ti ti hàn wípé ọmọ ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ́nu àyè sì mọ̀ sọ́jú yọ ọ̀sọ̀lọ̀ ọlọ́run ọba kótó gbà fèmí pẹ̀lú rẹ̀ kọ́fẹ́sẹ́ wá nílẹ̀ lórí ìlànà alukur'an àti sunna wasalaamu wa rahmatulahi wa barakatuh.